Hello everyone, welcome to Tony Talks. Thank you for 2023. It is amazing achievement and I want to extend my heartfelt thanks to each and every one of you who has supported, watched and subscribed to my YouTube channel. Thank you and I said 2024 is our year of great blessings. Um thank you from Tony Talks. owó yóò lè ní ṣubí tiwa báyìí. ẹni ogún ẹ máa gbẹni mẹ ní orígbó ẹnu ẹ ṣe gbẹni. oh my god. na bí ti gbọ̀ngàn bí ẹnu Fọlá ṣe rí yẹn náà dẹ̀ ní tiẹ̀ ti máa rí tó máa dùn tó máa. Ah, eh, eh, ó máa òbò yẹn máa shoot out. ó máa shoot out. Ah, eh, ó máa ó máa ó máa níṣan á níṣu lẹ́gbẹ̀gbẹ̀. àgbọ̀n ọdún òbò ẹ o àgbà láti ní tọ́jú òbò ẹ. ó ní tọ́jú òbò ẹ tó kó bá dé kó dó bá ń tọ́jú òbò yìí àgbọ̀ kankan àgbọ̀ mọ ó ìyàtọ̀ ògbò gbígbẹ àtòbò tó súnlẹ̀. aṣẹ́wó ni mọ́mì ṣé ìwọ́n pẹ́ gbàlagbà ló ń sọ̀rọ̀ báyìí. pátá àsìkò ọ̀rọ̀ fúnra wa adult ni wa tó báyọ̀ fọmọ kékeré wà bẹ́ẹ̀ kí lọ ọmọ ẹ ò sí ní school fún níwò kí lọ ọmọ ẹ wà lórí láì ọmọ kékeré ò lo Facebook àkọ́bí mi ò sí lórí Facebook. no ọmọ kékeré ò lo Facebook. ẹnu fọláwo bó ṣe rí wọ́n lẹ́nu òṣò wo bí tèyẹ ṣe ṣe bọ̀. òbò yẹn máa ní. ani ẹni ani bọ́sílẹ̀dì bọ́sílẹ̀dì bẹ́ẹ̀ nù yẹn bó ṣe ń ṣùgbọ́n ẹ̀la máa máa gírípù nǹkan tá à ń wí gírípù. tó gírípù ẹ̀ àti àti àti olóṣè ó rí gbọ́ voice note yẹn tọ́jú òbò ẹ̀. ọlọ́run gbọ́ rí ó ní tó kó bá dé olo ìyẹn ni ó wá dìgbà wo ó ní tọ́jú ẹ̀ tó kó bá dé adóko. ó ní tó kó bá dé wàá dùn kan ó ní ìpọn ẹ Lizzy ayẹyẹta ọlọ́ọ̀ máa jẹ ìṣèké dáràn ọmọ tí ó yẹ kí n bọ́ tàbọ̀ tó ń dùn ó ń dùn mọ́ mi yẹ́yẹ. àwọn nǹkan tí máa fẹ́ gbọ́ rèé ó máa ń ó máa ń ṣáàjì bátìrì mi bí pé mo fi bẹ̀rẹ̀ bí náà láfi kalẹ̀ lọ́bì máa kalẹ̀ bí n pé ìwọ wa ń yọ oníwọ ọgbọ ìwọ tó ń jóbò tó ń yami ṣàrà lọ kà efi ti yá yẹn lè tá à ń sọ tẹ́lẹ̀ ń dùn ọ̀rọ̀ yá yẹn nǹkan. a lọ gúgù omi yẹn wọ́n ní ìtọ̀ èmi àti ọ̀rẹ́ mi kan la gúgù ẹ̀ pé ibo lomi ti ń jáde ṣé inú wúùbù ni àbíbo lomi ti ń jáde wọ́n ní ìtọ̀ ni. ìtọ̀ ni bóyá blind I àwọn ti weak. Hmm. ẹ kí ló lè fàpàyàn ẹ. ohun tó ṣẹlẹ̀ ni pé kí ni bládà ẹ ti weak á lọ gúgù bí n ṣe kúrò fẹ́ jésù yé. wọ́n ní ṣọ́ọ̀ṣì yẹn wọ́n ní ìtọ̀ ni o gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣọ́ọ̀ṣì olóòórùn ní ìtọ̀ lẹ́tọ̀. yé báwo ni bẹ́ẹ̀dì wọ́n máa lọ gbé fóòmù síta lóyìnbó ṣọ́ máa lọ sábẹ́ẹ̀dì sí ni so ìgbà tí wọ́n ṣe gbàgbàgbàgbà yẹn òun ló mú kí ìtọ̀ yẹn jáde forcefully kò ń ṣe inú wúwo ló ti jáde bíi pé àtọ̀lé ni ẹ́ àtọ̀lé àwa lọ gbogbo èyí pé ẹjọ́ ó ní ó ti ń skọ́ọ̀ṣì kí ló dínbó lómi ti torí bí méjì lómi ti lè jáde lára obìnrin ìsídà ìtọ̀ àbí inú wúwo. omi ò lè jáde inú wúwo omi ṣe máa jáde inú wúwo. olóòwò ń sọ omi wà nínú wúwo omi wà nínú wúwo. èmi ò gbọ́ rí o náà nígbà ah, tó orí tẹ̀ wà ní wùbọ̀ àtọ́ bá fẹ́ ṣe ṣé cervical test àti cervical test wọ́n máa ṣe omi náà máa ń fàjáde orí pé kí wọ́n máa fàjáde. ṣé tára bá wẹ́ẹ̀tì tára obìnrin bá wẹ́ẹ̀tì yẹn ah, wọ́n mi ti ń jẹ́ kára mi ṣé tó bá wẹ́ẹ̀tì yẹn ṣé ni wùbù nìyẹn ti wà ni. ìtọ̀ ló tọ̀ o ẹ bá mi gúgù ẹ gbogbo yẹn ló gúgù ẹ bí ṣe gúgù kí ni. mọ́mi adébíyìnpé tọ̀ mí ń bú mọ́mi o mí ń bú mọ́mi adébíyìnpé o bọ́tì ah, mọ́mi adébíyìnpé tọ̀ ń tí bàbá gàdáfì bá wọn tọ̀ yóò ìtọ̀ ni squashi wá gbé fóòmù yẹn wọ́n máá wá gbé síta nu òkè wọ́n á gbé sí faranda á gbé sí bankoli. ìmọ̀ fún gàdáfì pé wọ́n padà parí ìjà nǹkan kan tí mo ṣe láìkí bàbá yẹn bàbá gàdáfì yẹn ẹ máa gbọ́ ànígbà tó parí ìjà ìgbà parí ìjà ó rò pé Gaddafi mama máa tún bóun sùn Gaddafi jẹ́ kó yé èèyàn kan ẹni yẹn bá mi sọ̀rọ̀ ni Gaddafi sọ fún pé láyé láyé ipò òun ò lè òun ò lè ẹ́và pẹ̀lú nǹkan tó ti wá fẹnu ẹ̀ sọ lórí social media yẹn ó lé okó òun ò lè wọ̀ díẹ̀ mọ́ bàbá yẹn dẹ̀ dúró lórí ohun yẹn dè ní ẹ̀rí pé kò sa bàbá yẹn mọ́ ṣé ní pé gbàtọ̀ parí ìjọ tuntun kan èmi mo ní nǹkan mi a lè pa a lè járí ẹ̀ a lè. àní lórí ayé Gaddafi olúwa gba ẹ̀wọ̀n àmì àmì kú fàyà kú. níjọ́ kan Gaddafi ṣe ṣó ẹ ló bá lọ bẹ lọ comment Gaddafi gbélé Gaddafi gbélé life and direct. kì í yára lọ fọ́lọ̀ bàbá ẹ̀ padà ẹ̀. Àtọ̀lẹ́jà fíẹ́lẹ̀ jàre. Mo ti pẹ́ ẹ ṣe. Ẹ ṣe lọ gúúsù sport kẹ̀ka dáadáa London medical ó tọ́ ní ìtọ̀ bí ìwé ọ̀tọ̀ lé ní má máa gbára má máa yọ̀ pé. blind àwọn ti wíìkì màmá yẹn ti máa dóko gan o mọ́mi wa nǹkan kí ló wá lè fà á kí ìtọ̀ yẹn jáde ṣé blinder yẹn wíìkì ni àbí ó wíìkì àbí kí ló wá kù ti mọ ní ó ti mọ ní bládà ló wí ẹ lọ kà á wọ́n kọ́ síbẹ̀ gúgú. kí wàá ní mọ́mí wa kẹ́ tó lọ mà kẹ́ tó lọ mà torí ẹ̀yin kàwé ẹ mọ̀ pé mi yìí ni ìtún gba skul kọjá so nǹkan tábà mọ̀ ẹ já béèrè ẹ ní sùúrù mà èmi gan yẹ kí n ti jáde o ẹ̀yin lẹ dá mi dúró ẹ̀dẹ̀ já yanjú ọ̀rọ̀ ẹ má sá lọ o ẹ ní sùúrù mọ́mí wa torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹjẹ bọ́ bàtẹ́ ẹsẹ̀ ni tí ìbáwó kò dóró ẹ̀ kò síbi tẹ́ ń so now nígbà tẹ wá ní blind àwọn ló weak tán fi tàn sára yẹn kí wá ní side effect nǹkan tó máa padà ṣẹlẹ̀ sí blinder yẹn ìyẹn la fẹ́ gbọ́ mà. blinder yẹn tó bá ti wíìkì jù tọ́ndẹ̀ ń jọ ń pọ̀ fún bíi pé gbogbo ìgbà fáírọ́ọ̀sì eh, bacteria padà wọ wa bẹ́ẹ̀ ni. kí ló máa wá máa ṣẹlẹ̀. tó bá dẹ̀ wo ọmọ máa kó àrùn oríṣiríṣi á dẹ̀ máa fi kó àrùn gbogbo àwọn tó bá bá sùn ni. because nǹkan tèmi gbọ́ ni pé tí blinder bá Weak tó ń wíìkì nǹkan tèmi gbọ́ ni pé mm. wọ́n ní ó lè fà kó jẹ́ pé irú mọ́mí bíi adébí pé tó ti ń bá sùn tó ti ń tọ̀ lé yẹn sìn ti blinder àti wíìkì sìn wọ́n ló lè fà tó yẹ pé tó bá yá wọn máa de pampers ni pé wọ́n kàn máa tọ̀ ètò onímọ̀ pé òun bọ̀. àbẹ̀ ni wọ́n de pampers tẹ́lẹ̀ ṣé ò rí bí wọ́n ṣe rí ni ó máa máa de pampers sábẹ́ ẹ̀. lóòótọ́ ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o èmi ń béèrè ọ̀rọ̀ ni o injo ìdí ibi pé injo ni wọ́n ń sọ bládà ẹ̀ wíìkì tí bládà bá ti wíìkì á máa tọ̀ wọ́n máa tọ̀ sára. a máa tọ̀ ayé ẹ̀sìn òun máa máa lo òun máa máa irú wọn ló máa máa gbọ́dọ̀ máa máa pè ní pàṣẹ àìnà irọ́ náà pa àbáyé wọn ti ń jò ní. ẹ̀yin obìnrin ẹ yéé dóko rẹpẹtẹ ẹ má ẹyọ kan kẹ ẹ dúró lórí ẹyọ kan ẹ yéé dó èyí tó kọ èyí tó ní fọkànnà. òkòso bẹ́ẹ̀ lè dó ẹ má máa dóko dáa lẹ́sìn onísìnyìísìn báyìí kò confam tó dẹ̀ lẹ́sìn máa ń rí tíyẹn máa ń fi fóònù sí ìdíkì ìkíbílítì tẹ gbọ́dọ̀ máa jò ìyẹn tó dóko jèrìjèrì tó dóko everything káàkiri gbogbo wọn ní bládà. ẹ mọ̀ pé ẹ mọ̀ pé ìyẹn náà ti sọ ó lóun bẹ̀rù ìṣẹ́jú ọlọ́run lọ ṣé mọ̀ pé ìyá ẹ̀ kú sílé àlàpà ni ṣe rí tí Lizzie yẹn tí Lizzie yẹn bá ti dóko tí blind ẹ̀ wí kẹ́ má jà bá wí ìyá ẹ̀ kú sílé àlàpà ẹ jẹ́ kó wá owó pẹ̀lú ògbó ẹ̀. bó ó ní kàtàǹgbà gbogbo àwọn ọmọ yìí bonú kàtàǹgbà ti fọ́ kesóbo ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ bó tí Mọ́mí Adébímpé yẹn ah, nọ́ọ̀sì dẹ ni wọ́n ṣe wọ́n wá lè wá solution ni. kò sí solution tí bládà bá ti wíìkì ó ti tán wé tó solution ni pé kó máa fi páàdì gbé kò sí tábàdẹ̀ ti bá sùn àrò bí scotch ni àwọn máa yọ wọ́n scotch wọ́n scotch ó tàn ó tàn pípẹ́ ó tàn ó tàn lé yọ àtọ́lẹ̀. Ah, ọbàjọ tí bàbá Gàdáfì láwọn ò lè gbẹ̀gbẹ̀ mọ́ torí bàbá yẹn náà wò pé wo lomi tó dá ṣàràràrà yìí bàbá ò mọ̀ pé tọ̀ ni jẹ́lẹ́jẹ́ yẹn ó ní ìtọ̀ ó ló tọ̀ yà. Hmm. bàtà àwọn ìwà lọ ní scotchy ní scotchy ìtọ̀ ní ìtọ̀ ní scotchy ẹ gúgù ẹ lẹ́nà máa tọ ẹ gúgù tọ̀ ní oh. ládàá ló. ṣé ẹ wá mọ̀ bóyá tí blinder bá weak bóyá ó lè fa mental issue. ó máa ń fa báwo ló ṣe mọ ọmọ pípé ọba tí ọba ní orí infection orí infection dẹ̀ máa ń pọ̀ sí mental illness. èmi ò èmi ò lọ school bọ̀ tí mo náà mo tó lọ school bíi ti yín lẹ́gbẹ̀ẹ́ mo máa ń béèrè question ok mo ń gbọ́ bá náà ṣe next department mo ń dá ọ̀tún irọ́ ló ń pa àwọn ìwà máa ló kàwé kàwé irọ́ ló ń pa mo question tó jù sí mi. Oní ṣíṣe ọba tí Bládà bá wì oníṣó máa fún yàn ní mental illness kwalẹ̀ ọmọ ọ̀gọ́ tó ń ṣe o mọ̀wé o kàwé. Ah, mo kàwé mọ́ mi wá ṣé mo kàwé? That means mo ń pretend fáwọn èèyàn ni mo ń pretend mo kàwé gan-an gbogbo tó bá ní mi ìkàwé wo ń gbé ṣe pè mí. <laughs> Kwamelo sọ ti sọ, ó máa ń kọ̀ sí urine infection. Urine infection dẹ̀ máa ń fún yàn ní mental illness. You are very correct. Hmm. But irú tó bá téèyàn bá fò ní London tó bá lọ Amẹ́ríkà nǹkan ṣé wọ́n lè wọ́n lè ṣe operation kan gbé blinder jáde. Ẹ gbọ́ plenty of kankan àbí tó bá dẹ̀ máa gbé kátàtà rìn kiri ló kò sọ ọ̀nà níbẹ̀ kò sọ operation kò sọ ọ̀rọ̀ operation níbi kankan àbí tó bá fẹ́ máa di ó mọ àpò ọ̀tọ̀ tó bá fẹ́ máa lo àpò ọ̀tọ̀ lókù tí ò bá dẹ̀ ti fẹ́ lọ àpòtọ́ a kò máa de pampers. a ń de pampers yẹ bíkọ́ sítọ̀ yẹn bá ti ń mu a kàn máa jò ní oko dídó ti pọ̀ jù. oko jù <laughs> gbogbo nǹkan tó bá pọ̀ jù láyé ó máa ní side effect nìyẹn o mọ̀ mi wá. ní pé má lọ jẹ sáré má lọ tọ̀ sódò Jọ́dánì fún wa olùṣọ́. èmi ò tiẹ̀ àní ìgbà kan mo tiẹ̀ ní mọ́mì mi ò máa jẹ́ kó lọ Jerusalem mọ́mì mi ò tiẹ̀ lọ torí wọ́n á ti lọ tọ̀ sódò. bàtẹ́rì àti wọnú odò Jọ́dánì báyìí iye oníyàtọ̀ ti dàgbà tí mò ń manage wọ́n máa lọ kó bàtírí wọlé. ẹ gbà wá o mọ́ mi wá. ó ti lọ bí ọmọ ìjọba mi. ọmọ àlè oní onírun ọ̀rí ìran bó ṣe máa bo ìdí ẹ̀ ọmọ tọ́lọ̀ máa ó ṣàánú ẹ̀ bó ṣe máa ibi tó perforate dànù nínú bladder tó ń jò tó fi lọ́ ń tọ̀ sórí bẹ́ẹ̀dì Gaddafi tí Gaddafi dẹ̀ tẹ́ bẹ́ẹ̀ṣíìtì funfun ni ni sí orí bẹ́ẹ̀dì tí wọ́n bá lọ ń tọ̀ tó bá pé o squash kí náà pè mí ìtọ̀ ní ìtọ̀ ló tọ̀ ó tọ̀. àwọn ọmọ tó wà ń ṣọ̀gbọ́ òde gan-an wọ́n wọ́n gbé wọn débẹ̀ rí kí kó mi wèrè kan jábọ́ kàkà bẹ́ẹ̀ obìnrin obìnrin ẹ obìnrin ẹ mọ tó bá gbé mọ́ mi wá. ọkọ mi ló wá gbọ́ sọ wípé nínú bí ọmọ ọkùnrin tó bá lọ ṣe sọ fún wọn pé wọn ò ṣe dáadáa tó. ẹ̀yin náà fẹ́ kó mi dáyà ọlọ́run ò ní jẹ́ kó mi dá o kò make sense o agòkè tá a mú wíńdò dání tá a gbẹ́sẹ̀ sókè tá a gbé bua tá a tẹ̀lé wa mọ́lẹ̀ ọ̀ gbé wa débẹ̀ yìí ká tiẹ̀ ká ya mi mo fẹ́ ya mi lónìí. lájọ <laughs> gbé gbùgbù. ayé ọ̀tá mi ti bàjọ́ yẹ kí n ti jáde mo rọ́ngọ́ mo ń gbọ́ yín mọ̀ mí wá. akàkà ló ní ìtọ̀rẹ́ mo ní ẹgbà mí o ìtọ̀rẹ́ ẹgbà mí ẹ má gbé mi débi ìtọ̀rẹ́ ayé mi tí máa jẹ́. kí gíláàsì sábà máa tọ̀ dáàbò kó ló ká tọ̀ kí mo máa fi bọ́tọ̀ mi jà ní bẹ́ẹ̀ àní èmi gan fẹ́ mo fẹ́ kó gbé mi débẹ̀. ẹ̀ṣẹ̀ pọ̀ ló máa jẹ́ gbígbádùn ìlú olórí burúkú kan wá ń kígbe pé òun dọ́kọ̀ ẹ má bọ̀ rẹ̀ ìtọ́ ní ìyàlá. yéè ìtọ̀ tí wọ́n máa tọ̀ kiri. but ṣé ẹni tó bá ń dóru nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé oko wọn náà lè ní bacteria ṣá ṣé kò ní ìkọlọ. àwọn gàgàdà ti ṣe mọ̀ pé lóyìnbó gàdáfì gbá no tó bá ń pọn lo kọ́ńdọ̀mù ni a ti máa gbọ́ nínú ṣáàtì yẹn rí pọ́ńtò àṣírí ara wọn gan lọ́jọ́ yẹn okay báyìí ah, ẹ mọ̀ pọ̀ ọkùnrin wọn lè gbé nǹkan pamọ́ sí i kí ni tó bá rọra ní bacterias díẹ̀ lórí oko wọn ó lè ti run wọn nínú ah, wọn ti lọ ṣe chọkọ. Ah, eh, wọ́n ti lọ lu mú ṣé ò rí pé olùmú nígbà tó ń pe mọ́mì ìjọsìn ò rí mú ẹ̀. Ah, mọ́mì sì ni wọ́n bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ gan mi bẹ́ẹ̀ ṣe ń bá wọn wí yìí èrò tó dẹ̀ mi ò bu wọn mo kàn ń béèrè question mọ́mì sì ni wọ́n up till now ah, mọ́mì ni wọ́n mọ́mì ni wọ́n. mọ́mì ẹ mọ́mì orí Facebook ló mú. no ẹ máa pè wọ́n ní mọ́mì mọ́mì mọ́mì Adébímpé JP JP tó lọ sí JP tó lọ sí Jerusalem. Oh no, ẹ mọ̀ pé ah no, ẹ̀yin gan mọ́mí everybody mọ́mí ah mọ́mí ni wọ́n, èmi ò ń yájú ságbàlagbà. twenty twenty four la wà yìí mọ́mí ni mọ́mí ni mọ́mí disrespect àgbàlagbà mọ́. Ah, ah, Ọlọ́run kówó máa sàn lọ́wọ́ mi báyìí kí ìyá mi wá kí mi ń Germany ìyá mi no Jerusalem again ẹ má lọ Jerusalem ó ti ń jà lọ́wọ́ àtìgbà tí ìyàyẹ tí àbá tí rí àníyá kó lọ bẹ̀ náà fi ń jà yé ayé mi o mọ́mí ẹ má bínú mà. Hmm. bó ṣe kó bó ṣe ó ti lọ tọ̀ sí Jọ́dánì ó ti lọ tọ̀ sí Jerusalem. òun ló kọ̀ sí fáírọ́ọ̀sì àti wọ́ọ̀ tó ń ṣẹlẹ̀. Hmm. Hmm. ìwọ ẹ máa ń dá ogun lẹ̀ níbi gbogbo bí tó ṣé bàbá Gaddafi ṣé bàbá Gaddafi ṣì máa ń ṣe ṣóòṣà sọ ká lè mọ̀ pé dáadé wa òkè. ó ṣàwò pé Gaddafi ó dàgbò sọ best friend yẹn ni hmm. ó dàgbò lòún sọ ni. torí a gbọ́dọ̀ mọ̀ pé dáadé wa òkè òkè abájọ so so nísìnyí ẹni ẹjọ́ tí ẹni ẹjọ́ tí mọ́mí àtọ̀lé bá ti ń dá mọ́mí ìwà àtọ̀lé ẹni ẹjọ́ tó bá ti ń dá ẹ má máa sọ̀rọ̀ mọ́ a ti mọ problem wọn ṣe ti understand so tí ó bá ti ń jó wọn bóyá ẹ mọ̀ bí branda yẹn náà ìyẹn náà ó lè máa ó lè máa ọ̀ tí wọn títọ́ bá ti fẹ́ jábọ́ so tó bá ti bọ́ta tó bá ti bọ́ta tó bá ti tí mọ́mì bá ti sinwin ẹ má jẹ́ ká máa complain mọ́ à ní ìdẹ ẹ ti understand ẹ̀hẹ̀n so àwa tó jẹ́ pé tó bá ti ń gbé wa débẹ̀ ẹ̀kú nìyẹn omi ò kì í ìtò kì í jábọ́ ẹ jẹ́ káwa máa dúpẹ́ fọlọ́run ẹ̀hẹ̀n so mm, lórúkọ Jésù àní rí o àní hmm. rógun ìtọ̀ tán bá dó wa àní rí o ah mo ti sọ̀rọ̀ jù mo ti pè dé olórúkọ tí ò yẹ ká pè lọ́la <laughs> ẹ kí a máa lọ ẹ kí a máa lọ madam dami dami sọ pé tó sọ̀dà báyọ̀ bá ti ń tọ̀ kiri lódò jọ́dá nìkan kò sígbà tí òní wa máa rí ìrìn lórí social media àní àní ní àní ní ibẹ̀ yẹn ibẹ̀ náà ti máa ń kọ́kọ́ celebrate Christmas tó máa ń dùn níbẹ̀ nínú ọdún yìí nínú last year ta ló tán yìí wọ́n láwọn ò lè celebrate Christmas. ogun ti pọ̀ jù ogun wọ́n ti tọ̀. wọ́n wọ bẹ̀ last year wọ́n lọ tọ̀ bàbí ah. jẹ́ wọ́n lọ fi tọ̀ bá Jerusalem dì jẹ́. so báwo ni mọ́mì yẹn ṣe máa báwo ni mọ́mì mọ́mì mọ́mì JP àtọ̀lé báwo náà ṣe máa wá máa sọ̀rọ̀ tí ah tó ọ̀rọ̀ wọn ó lè má máa make sense ngbà mí so because. Eh, ẹ mọ̀ pé ní reason ó ní reason iṣẹ́ òdede ṣẹ́ ẹ ní ìsà ti understand a máa máa wò ṣe fún wọn. mi hmm. ah. yẹ ká máa yẹ kán fàdúrà lọ́wọ́ tó tún lẹ́mí òkùnkùn mi ò lè fàdúrà lẹ́mí òkùnkùn lọ́wọ́ ìbàbí ká ní pé ogun ẹmọ ní pé bladder ẹ̀ weak àbá fàdúrà ràn lọ́wọ́ bọ̀ torí pé ó ń fi ẹ̀mí òkùnkùn sí i. ó tún fẹ̀mí òkùnkùn ó tún rí ó tún rí ẹjọ́ ó tún parọ́ òṣì ó tún pọn ọmọ òfò ó tún pọn ṣì gidi ó fọmọ mọmi jp àtọ́lé tún fi ọmọ ó tún fọmọ gidi ló tún pọn ṣì gidi. Hmm. ó pọn ṣì ó pọn gidi, ẹ ń gidi ni ẹni tó bá ń ṣépè fọmọ ọlọ́mọ gidi ni. ló ń tọ̀ mm. kiri ló ń tọ̀ kiri yẹn náà yárin àti mú yàn àbí jèrèjèrè ti mú. Ah, ẹ rí wèrè ẹ rí bó ṣe lọ ń pín oúnjẹ ah, olórí burúkú nìgẹ̀ yóò ń pín oúnjẹ kọ́mọ́ mineral omi tútù bọ́tù wọta kékeré kò fi lé lórí. Ah, ah ojú gbà mí tì fáwọn celebrity o ah no no no no no no wẹ́n yín o ṣe celebrity yẹyẹ celebrity. you people should stop calling this thing yeah, celebrity. yẹyẹ brity ni náà yẹyẹ brity ni. yẹyẹ brity yẹyẹ brity. Ah. kò tiẹ̀ mú concoction ló lọ sí fáwọn people yẹn àmọ́ bóyá ẹyin ló ṣèlè lórí ah wọ́n ti magi si rẹ̀ sí nígbà tí ó bá sí ingredient magi ni magi ni ya yàyòyò magi funfun ni ah wèrè làwọn àbókì yẹn abájọ táwọn náà máa ń bíbí kú bí kò sí nǹkan tán lè gbé fún wọn tán ní jẹ kó tiẹ̀ fi pure water kó tiẹ̀ fi pure water kankan lé lórí can you imagine. ó mọ̀ kó máa ṣọ ó lọ pátí ó ṣe pátí náà ó ka oúnjẹ sórí tébù ló ka oúnjẹ. Ah, pátí yẹn pátí yẹn ò tiẹ̀ dùn rárá kéèkó yẹn wá tiẹ̀ wá ègbò àwọn tó ṣe patí nínú compound wọn gan-an ó lárinrin wá pé mc wọn á ṣe fàájì. wọ́n á tiẹ̀ ṣe fàájì kéèyàn tiẹ̀ ṣe fàájì fẹ́rẹ́fẹ́rẹ́ ah, ọlọ́run o ah, no no no no no no ṣé gèdá iska bá gbé sórí wọ́n á ń lọ bí ìwé wọ́n á ń kúnlẹ̀ ṣoṣooṣo wọ́n á ti bá ti rí báwa ti mọ̀ pálábòsí lélẹ̀ ìlà wọ́n ìkúnlẹ̀ fún bí àgbàgà àbòsí ah, gidi ló wá ń ṣe bẹ́ẹ̀. ta ló ń kúnlẹ̀ ta lẹ́nu ń kúnlẹ̀ mà. Eh. ẹ eh, fáwọn ọmọ mi ẹ ní àwọn ọmọ mi ẹ méjèèjì àbí. Eh, náà fún fẹ́tì abalógun fẹ́tì wọ́n bẹ àǹtí fétí àwa ni ẹ̀rí báǹtí yẹn ṣe múra ṣé bó ṣe máa múra lọ pàtí nìyẹn àǹtí fétí àti pé àti bẹ́tà ah, kí ló dé láti fi ẹ̀tẹ̀ wá já gèlè mórí bí bọ́ọ̀nì gègèlè aṣọ white tọwọ́ ọ̀nà tún já mórí bí àwọn ọ̀yọ́ ọlọ́sùn dé pàtì ẹ̀ mú ní àǹtí fẹ́tì àti mo mọ̀ ọ̀kọ́ rèé. rárá ẹ mọ̀ pé ẹ mọ̀ pé ó ń bú Ìyábọ̀ lọ́wọ́ ó ń bú Ìyábọ̀ Òjó lọ́wọ́ Ìyábọ̀ Òjó àti sista fẹ́tà náà ní iṣu ẹ mọ̀ pé ọ̀tẹ̀ wà nínú kíní tíátà wọn yẹn náà nǹkan tó ṣe bí àǹtí yẹn táǹtí yẹn ṣe wá ó fẹ́ fi pẹ́pẹ́ ó fẹ́ fi pẹ́pẹ́ Lizzie ó fẹ́ fi pẹ́pẹ́ Ìyábọ̀ Òjó. But yeah, we, that was that the Feta was so shocked and embarrassed with the kind of ìkúnlẹ̀ òfò, ìkúnlẹ̀ òṣòro, ìkúnlẹ̀ ọ̀ràn, ìkúnlẹ̀ tó fi ń gbọ́kọ́ lọ́kọ́, ìkúnlẹ̀ tó pé bó ṣe kúnlẹ̀ bó wà lọ wà bẹ́ẹ̀ ó ti tọ̀ sílé, ó ti tọ̀ sílẹ̀ ọmọ ọmọ ọ̀ràn láti ṣe obìnrin fẹ́. Ah. Láti ṣe obìnrin fẹ́. Ọlọ́run á kó Ọlọ́run á kó Ọlọ́run á kó Fọláyọ̀ ṣá bí n pé wọ́n lo olóòtú lé Lizzy ṣé o fẹ́ dọ́là tí ló fi lọ sùn ṣé o fẹ́ dọ́là tí o fẹ́ yọ́ là. ẹ tó bá sùn lé á jẹ́ pé wọn ò rówó sanwó òtẹ́ ò ní tó bá sùn lé nìzózó wọn ò rówó sanwó òtẹ́. ẹjọ ẹjọ yàrá mélòó ló wà lè nìṣoṣo yàrá mélòó ẹ wo àjọmọ́dúnkà àríkẹ́ ìyẹn tó ti lórí ẹ̀ tó lórí ọkọ àríkẹ́ tó lòun ra mọ́tò fún látògùn ọdún táàrí mọ́tò ń jẹ ó ń sunú yàrá Eh, eh, ayi ayi ayi náà sun yàrá ẹlòmíì sunu yàrá ọpọlọ dádì ti yòrò orí ẹja náà sun yàrá lìzòzó náà sun yàrá ẹjọ rúùmù mélòó ló wà nínú ṣókóló ibi tó lòun gbé yìí á ah, jẹ́ pé pálọ̀ ni mọ́mí jébì àtọ̀ lé ń sùn sí nìyẹn o. wẹ́. ẹ̀gbọ́n náà ń tọ̀lé náà yẹn bísí wọ́n gan ń tọ̀lé so àlè ah. sọ tẹ́ bá tọ̀lé ní sẹ̀ parọ́ mọ́ Florida pọ̀ ló tọ̀ èrè gbogbo wọn. ẹ máa parọ́ ìtọ́ máa pàdé ìtọ̀ àwọn onítọ̀ fún. ẹgbẹ́ òun máa ń gbé kápẹ́rẹ́ bá wọ́n fún láyé òun máa ń gbé débẹ̀ ní òun máa squash yín bọ̀ òun ṣẹ̀ṣẹ̀ máa ṣẹ́ Eh. òun náà fẹ́ òun náà fẹ́ ó fẹ́ ó fẹ́ ó fẹ́ ó fẹ́ máa ṣe bí ẹni pé bí mọ́mi ẹ sábọ̀dì ìyá yẹn gò kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn táwọn bá ń sọ̀rọ̀ a máa máa rẹ́rìn-ín ni àwọn wá ń ṣa àbàṣà ojú ẹ̀ mú wò pé nonsense àbàṣà ìdọ̀tí àánú mo tutọ́ dànù ni àwọn wá tẹ omi yẹn wá jáde yá omi wá jáde yóò yóò yóò mo ní irú omi wèrè wo nìyẹn ọjọ́ táwọn èèyàn ti tó ti motivate wa tó ti ń jẹ́ ká mọ bó kó ṣe dùn tó nú òbò táwa gan dẹ́ mọ̀ tá a kàn tí ẹ̀ máa ń fetí kọ kò síbi tó ti ń sọ tí ìrora ń dùn. strush ah, ah, wèrè o. strush wèrè o. àgbẹ̀mídébẹ̀ sẹ̀ àgbẹ̀mídébẹ̀ lẹ́nu káàdó mi ah, àwa náà fẹ́ dà mí. Hmm nìyẹn ní ó mà ní rọrùn. wọ́n ní wọ́n ní rúùmù mẹ́ta tírì rúùmù nílé ẹ̀ ní ṣége ni nonsense. Mm, àwọn àwọn àwọn yàrá yẹn gan wọn ní ní tọ́lẹ̀tì o àwọn ilé tẹ́pẹ́ máa bọ́ tanu yàrá ẹ wá lọ pàdé tọ́lẹ̀tì bì kan ló máa jẹ. ibẹ̀ ló máa ti mú ibẹ̀ hmm. kò dẹ̀ séèyàn tí ìyá yẹn ò lè dò oh, láti oh, máa ti múlẹ̀ o láti máa ti múlẹ̀ fún Lizzy ló ń gbé lọ bá kí lorúkọ bọ́ọ̀sì àpọ̀dà ló lóun ti wà ládùúgbò ẹ ibo ni ilé ẹ lóru ọ̀gànjọ́ tí bọ́ọ̀sì àpọ̀dà sọ ń gbà yẹn <laughs> àti òun ti lọ tọ̀ sí orí bẹ́ẹ̀dì bọ́ọ̀sì àpọ̀dà. ìyá yẹn bó ṣe máa ń ṣe nìyẹn o ó lọ ọ̀dọ̀ èèyàn kan náà ọ̀dọ̀ èèyàn kan mi ìfẹ́ dárúkọ ẹ̀ ń bíbà ó lọ sọ́dọ̀ èèyàn yẹn ẹni yẹn ẹni yẹn ò fẹ́ kó wá báyìí ó dẹ̀ mí sọ pé ó dẹ̀ pé nìyẹn mo ti wà ládùúgbò iṣẹ́ ò ṣàlẹ̀ ní dúró ẹni yẹn ṣẹ̀ṣẹ̀ wá pé òun ló wá describe ẹni yẹn ṣe já rọ bó ṣe ń rìn ó kàn máa ó máa ń rìnrìn àrè kiri ni wọ́n fi ṣe wọ́n ní àgbàlagbà ṣé wọ́n jẹ ẹsẹ̀ ajá ni àbí wọ́n jẹ ti ẹsẹ̀ ẹdìyẹ èèyàn ni ẹ má wà ẹ má wà ìyá yìí dẹ ó sọ fún mi náà ó ní àbí lórí ṣóòdẹ ló ti sọ ó nígbà tóun dàdúgbẹ ló ń pè ó ní kò ṣàfẹ́ kí n wá ó ní àfìgbà tóun débẹ̀ ló ń rí pé èèmọ̀ olúkútú pẹ́ bẹ́ẹ̀ lélẹ́yìí tóun rí yìí o mọ́mi wa mo ti pẹ́ ẹ̀jẹ̀ máa sá lọ mo ti léètì ó dàbọ̀ àtún kí lẹ wí àtún okay ẹ ṣé mà. yes ma ẹ jọ torí ọlọ́run gbogbo ẹ̀yin áńgẹ́lì ẹ̀yin ènìyàn rere tẹ́ ẹ̀ ń dun fọlá nínú tẹ́ ẹ̀ ń ṣe lóore ẹ má padà lẹ́yìn o olórí burúkú ni lìṣoṣo o ó fẹ́ fún gbẹ ni o kò wáyé eré o ẹni kò fi ẹbí ẹ̀ràn yìí ẹni kò fi ìdílé bàbá yìí tó ti jáde ẹni kò fi ìkan yìí nínú ẹbí bàbá ẹni kò fi ìkan yìí nínú ẹbí ìyẹ irú wọn ò kì í ní ẹbí wọn ò kì í ní ènìyàn wọn ò dẹ̀ mọyì ọmọ ọlọ́mọ ẹni tó bá ti ń bọ́ta tó bá ń gbé ọmọ ènìyàn tó bá ń gbé ọmọ ènìyàn gégùn tó ń gbé ọ̀tá ọmọ ènìyàn ṣépè tó lóun ń gbé flori ikú ṣépè irú wọn ẹ jìnà ẹ sá fún wọn ẹ má jẹ́ kó dọjọ́ kan tó máa mú fọlá tó máa ní ẹ wo common eh, kí náà ti ń pè common eh, tissue àbí hanky eh, handkerchief wọ́n lè nìkan wọn kàn fi du fọlá ní iye òní mọ́ o wọn máa rò pé ó jábọ́ lé lórí wọn sì fi nǹkan sínú ẹ̀ o ẹ má yẹn kan gbá àìsàn sí lára o ẹ gbà á tán kúrò lọ́wọ́ Lizzy kọ́ má máa fọlọ́pàá gbé mọ́ ẹ mọ nǹkan tẹ máa ṣe èyí tó délé ẹ fi gbà á tán kúrò ní ọwọ́ Lizzy ẹ má jẹ́ kán fọlọ́pàá gbé mọ́ kó jalè àwọn ènìyàn àwọn aláàánú náà dìde sí pé àwọn fẹ́ ṣàánú ẹ̀ ó ń sunkún pé òun nídìí ẹ̀pù àwọn ọmọ òun fẹ́ jẹun wọ́n dẹ̀ ní òkè àfẹ́ kó máa sunkún gbogbo fẹ́ kọ́lé fún ẹ máa gbé nínú ilé ẹ̀ máa tajà máa tọ́jú àwọn ọmọ ẹ̀ so kò sí nǹkan tó kan Lizzy pé wọ́n help èèyàn lórí social media láti máa fọlọ́pàá harass ẹ̀ who does that ní o Nàìjíríà tí gbogbo wa jọ sọ pàwá la ní nínú Nàìjíríà tó jẹ́ ìlú tó ń bí wa tán forí wa sọlẹ̀ sí kéèyàn kan máa fọwọ́ lalẹ̀ fún ènìyàn kéèyàn kan lòun ti dú ọlọ́pàá kan ọ̀gá kan lábújá rí kó máa fi ṣiṣẹ́ burúkú láti Àbújá wá sísàlẹ̀ ń bí who does that ibo náà ti ń ṣe irú ẹ̀ ayé yín ò ní bàjẹ́ kò ní ta fún yín o àwa náà bíi tiwa o àwọn ọmọ tiwa náà dẹ̀ máa rà àná máa rógolo ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe lórí ẹ má ṣìwò oore ṣe o ọmọ náà náìsíkì lára kò sí ẹni tó ṣoore fún tí ò ní gbóore náà tẹ́ ẹ bá lójú inú ẹ lọ wò dáadáa ẹ ẹ rí póre yín òsùn wọn ni ṣó easy iná easy tó bá kọ́ lérí wàá mọ yìí ilé kíkọ́ tó bá kọ́ ilé bó jẹ́ pé blọ́ọ̀kì mẹ́wàá lásán ló ra ló fi tilẹ̀ rèé tó ra sìmẹ́ǹtì báàgì kan wàá mọ nǹkan tó ń pè nílé kíkọ kò easy ẹni tọ́lọ́ ń bá kọ yọ ló máa ń kọ parí o ó lè dé láàjọ ọ̀nà kó rẹ̀ sọnà ẹ má ṣe oore ṣe fún ẹ má ṣe lóore lọ especially ẹni tó bá jẹ́ opó ẹni tó bá jẹ́ single mother ẹni tẹ́ bá rí ojú ẹ̀ tẹ́ rí pé ọmọ yóò nà kàn kó lè explain kò lè ṣàlàyé jù kò lè rojọ́ jù ó ti rí tán ló ṣe fẹ́ máa yàn jẹ oní kó má kàṣọ oní kó má kó kọ́mọ́ pátá gbogbo ẹ̀ ló gbà ó ti ṣoríṣiríṣi oògùn ọ̀ràn ọlọ́pàá ló fi ń halẹ̀ kiri ẹ gbà tán lọ́wọ́ ẹ̀ ẹ sọ̀rọ̀ sókè èmi ti ṣe petition fún rí o mo ti ṣe fún rí so ẹ̀yin tẹ́ ẹ bá rí pé ó ṣépè fọ́tọ̀ ọmọ yín ẹ ṣe fún ẹ ṣe fún ẹ fi síbi tó yẹ kó gbé ẹ gba Fọlá lọ́wọ́ ẹ̀tàn pátápátá ilé yẹn má dá dúró <laughs> ẹ̀kọ́ tán ẹ tútú ṣò yẹn ṣe o ìfọ̀lá dúró sí bankoli ṣò yẹn pẹ́pẹ́ gan ọlọ ó dẹ̀ dùn ó ta gan lẹ́nu so ó dùn gan o na big girl o Fọlá big girl ni o ó dúró sórí bankoli yẹn ó fi ìtì ẹ̀ bàjẹ́ ọlọ́ <laughs> látìgbà tí láti ti sọ́rí tó ti tó ti forí ṣánpọ́n lọ kò gbalẹ̀ bọ o kò gba yàrá kan o ẹ̀hẹ̀n ilé tó ò tí ì sanwó tán gbèsè tó wà nínú ẹ̀ òun ló fi ń tàn o ńgbà ò bá kú yìnyín rokúrò o gbogbo alajẹ gbèsè kú o tó bá ṣánkú lọ́jọ́ kan sí láti bá wà láyé ni láti àtó lajú pé gbèsè rèé òun kọ́ ló ní ilé o kòròfo ìṣáná ló ń ṣe ló ń dùbù màrúurú màrúurú ṣé kòròfo àgbààgbà ni àbò gbígbà ẹ wo ẹ ní dáàmú tí n bá sọ fún yín pé mo ti gidi gan but tí yìí ní pẹ́ débi tí mò lọ a tún máa sọ̀rọ̀ ẹ ṣe gan ó dàbọ̀.